Only Jesus TV. mo kí gbogbo ojú tó ń wọlé Jesus TV lọ́wọ́lọ́wọ́ àìójú tẹ fún ìwò kò ní fọ́ ẹ lọ́pọ̀lọpọ̀ a tó mú tuntun wá fún wa lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo tó bá ti ń lọ ní àyíká wa àti ní gbogbo àgbáyé láwọn máa fi tó wa létí èyí tá a tún mú wá fún wa lónìí ó ga lága jù ẹ wò ó láti lọ wò fún wa yín bẹ bá ṣe wò ẹ má gbàgbé láti bá wa comment láti bá wa like àti láti bá wa share ẹ̀yin tẹ́ ní subscribe náà ẹ bá wa subscribe kẹ́ notification bell yẹn bá ṣe ń jáde ní tuntun a lè máa bọ́ sí ojú ọwọ́ wa ó yá lókè lọ́hùn. hallelujah hallelujah happy sunday to our viewers lovers and supporters all over the world It's don bless everyone akiwa wípé akó ìsinmi lórúkọ jésù to kristu bàbá bíbọ rẹ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹlà ó ṣe gbogbo àwọn tí ìlà ń yọ̀ǹda ara wa láti mú kóúnjẹ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sunday láti mú bí oúnjẹ yẹn ṣe ṣe lórúkọ jésù ọlọ́run yóò máa ti àwa náà lẹ́yìn ọkàn wa ó máa balẹ̀ ebi ìtàárọ̀ tọ̀sán talẹ́ kò ní pa wá a ò ní jẹ ìkorò a ò ní mọ ìbànújẹ́ àná ọlọ́run kò ní fi wá sílẹ̀ nígbà tí wọ́n mú owó yẹn níbi tá a ti ní ọlọ́run yóò fi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ́ ọlọ́run yóò túbọ̀ máa bùkún fún un òun tá a ní ní ọ̀sán yìí fún ọjọ́ ìsinmi tòun ó ní a ní ẹ̀bà ibi báyìí gẹ́gẹ́ bí a ti mọ̀ gẹ́gẹ́ bí ṣùgbọ́n ẹ̀bà la ní níbí báyìí ohun tó dàbí ohun tó yàtọ̀ ni ọbẹ̀ wa tá a ní níbí báyìí ní ọ̀sẹ̀ a ní ẹ̀fọ́ rírò ní ọ̀sán àti omi ọbẹ̀ we have soup and vegetable ní ìgbà níbi ìgbìyànjẹ ẹ̀bà àti ẹ̀fọ́ rírò a tún rí pé ká tún gba ọ̀nà àrà mi wọlé lórúkọ jésù ọlọ́run yóò máa gbé ọ̀nà àrà yọ sí ayé wa lórúkọ jésù ọkàn wa máa balẹ̀ afẹ́yà oúnjẹ afẹ́yà sí wọn bí àwọn ènìyàn ọlọ́run ẹ bó bá ṣe ń wo àwọn èèyàn lọ́rùn àṣẹ̀ṣẹ̀ náà ni bí àwọn èèyàn ọlọ́run bí wọ́n ti gbé àwọn èèyàn náà ní ṣọ́ọ̀tì náà láti fẹ́ jẹun àyà oúnjẹ ìsinmi àyà fún wọn ní orúkọ ti bàbá náà àyà fún wọn ní orúkọ ti bàbá àyà bí wọ́n ti máa jẹ ẹ̀jẹ̀ Jésù kó máa sàn bí wọ́n ti máa jẹ ẹ̀jẹ̀ Jésù kó máa sàn níbẹ̀ orúkọ Jésù nípasẹ̀ bí a ti fẹ́ jẹun a ò ní fara pa Jésù ọ̀fà ò ní gba ibẹ̀ rẹ̀ ò ní jẹ ìtàn kí wọ́n máa fi gbé inú rí ò ní jẹ ìtàn kí wọ́n orí fún ọlọ́run ní jẹ́ oúnjẹ ìpín kí wọ́n máa kí gbé ìgbà lórúkọ Jésù gbogbo àwọn tí Ọlọ́run dẹ̀ lónà láti mú kó ṣeéṣe tí wọ́n dáná lórúkọ jésù ọlọ́run ti wọ́n máa dènà ní àmì jésù bí wọ́n ti ń yọ̀ǹda ara wọn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n kàn ń ṣe fọlọ́run ni nígbà tí mò ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ń sìn ká wá sí láì wọ́n sọ fún mi pé láti aago méjì òru ni làwọn ti máa jí tí wọ́n dẹ̀ ń ṣe irú báyìí tí wọ́n yọ̀ǹda ara wọn fún un tí ń ṣe ti ọlọ́run lórúkọ jésù ọlọ́run yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn ní fi tí ń lo ara wa tí àwa náà ń lo owó wa lórúkọ jésù ilẹ̀kùn àánú yóò túbọ̀ máa ṣe fún àwọn onímọ̀ ìbànújẹ́ onímọ̀ ìkó ọkọ ìbànújẹ́ kò ní wọnú ilé ohun gbogbo tí ń ṣe tiwa ọlọ́run yóò ṣe ní àṣẹ ọlọ́run ìpè yìí yóò fi ọkàn wa balẹ̀ àwa tí àwọn ojú ọlọ́run fún ìkankan tàbí èkejì lórúkọ jésù ọlọ́run ìpè yìí yóò ṣe fún wa bí àwọn èèyàn bí wọ́n bá ti ń jẹ oúnjẹ yìí tí ọkàn wọn balẹ̀ tí ìsinmi ń dé bá ọkàn wọn lórúkọ jésù gbogbo àwa tí ọlọ́run lò àti àwa tá à ń wò àtàwa tá à ń ṣe ẹ̀ àwa tá à ń sọ̀pọ̀ àtàwa t tá à ń wá tà bá a ṣàjẹ́ partners lọ́nà kan tàbí lẹ́kejì bí àwọn èèyàn bá ti ń jẹ oúnjẹ yìí tí ìsinmi bá ọkàn wọn lórúkọ Jésù ìsinmi máa bá ọkàn ti wá lórúkọ Jésù ọkàn wọn ọkàn wa máa balẹ̀ ọbẹ̀ ní dààmú Jésù Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù. ìfàyẹmí ìjẹ́ ènìyàn máa bọ̀ bẹ́ẹ̀ yẹn.

ìjọba ṣé ìgbà ayé jọ máa ń pè báwo tí ọlọ́run ń mú kó jẹ ṣe bí o bá ṣe ìjà oúnjẹ yẹn ló bá wọn àpamọ́. bá a ti ń da oúnjẹ sí wọn. ṣe rí pé ọlọ́ọ̀tún Thank you. ẹ kí

tó fẹ́ gbóúnjẹ ni. Ìlú àti ìlú ń ta.

mọ́mí mọ́mí dọ̀tí. ẹ lọ sọ wípé ó bẹ àwọn èèyàn sínú ilé ìfún ọgbẹ mi. ọ̀yà wọn ní kí a bá a tóbi ìgbà sínú ibi. Ayé àgbà ẹ wá bọ́ wá kó wá gbọdọ̀ báyìí. ẹlẹ́sà Thank you. ọgbẹ tó bá ń tó